بسم الله الرحمن الرحيم الحمد لله السميع المجيب العليم القادر الباسط الرزاق ثم أفضل الصلاة وأزكى التسليم على سيد دعاء الذي به شرع الله تعالى عبادة الاعتكاف وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الجزاء أما بعد فأيها المسلمون حينما يقرب شهر رمضان إلى العشرين يوما تتطلع قلوب المسلمين إلى اجتهاد فرصة عظيمة وهو موسم من مواسم الخيرات والبركات وذاك في الشهر المبارك ألا وهي العشر الأواخر في شهر رمضان لذا يجب على المسلم أن يعرف حكم أية عبادة قبل الاعتبار عليها والاعتكاف ولزوم المسجد لطاعة الله عز وجل وتفوق للعبادة وقال بعضهم هو قطع الإلائق أو كل الخلائق الاتصال بخدمة الخالق قال الله عز وجل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد فعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله أخرجه البخاري ومسلم وقل الإمام الزهري عليه رحمة الله عجبا للناس عجبا للناس تركوا الاعتكاف وقد كان رسول الله صلى الله عليه وسلم يفعل الشيء ويتركه ولم يترك الاعتكاف منذ دخل المدينة إلى أن مات فحكمه سنة وقد يكون واجبا إن كان منظورا ومن آدابه أيها المسلمون إحضار النية قبل غروب الشمس ليوم العشرين من رمضان وهذا وقت الدخول فيه وأما الخروج منه فيكون في آخر, آخر يوم من رمضان ويستحب أن يكون خروج المعتكف من المسجد عند خروجه إلى صلاة العيد ويصح في كل مسجد جامع في أصح الأقوال والوظائف في الاعتكاف مشتملة على تلاوة القرآن الكريم وأداء النوافل والأدعية والأذكار وقيام الليل والاستغفار وتفكر بالله تعالى وتحري ليلة القدر ليلة خير من ألف شهر روى أبو هريرة رضي الله عنه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم نسأل الله المولى الكريم أن يسر لنا تقرباته وطاعاته إنه ولي ذلك القادر عليه أدعوك فمو ولون أبو البراء kò sí ń ká wí láyé tí ọlọ́ọ̀bọ̀ ò gbọ́ léèyàn ni lẹ́ranko ni awi sókè ni awi jẹ́lẹ́jẹ́lẹ́ ni ọlọ́ọ̀ba etí rẹ̀ gbáyì ìgbọ́ràn rẹ̀ gbáyì gbogbo nǹkan ló gbọ́ almujib ọba tí ń jẹ́ ẹ̀dá ọba tí ń gbàdúrà ẹ̀dá ọba olùmọ̀lọ́lọ́hun ọba oníkápá lórí gbogbo nǹkan ọba tí máa ń kí àrísìkí rẹ̀ kalẹ̀ fẹ́ tó bá wùn tí sì máa ń ṣe ìjẹ́ ẹ̀mú rẹ̀ fẹ́ tó bá fẹ́ èyí tó fi ń lóore jù nù kí ọlọ́run àti tí fi ń ní ọlá jù nínú àláfíà ọlọ́run kọ́lọ̀ bá a ṣe fún aṣíwájú gbogbo ẹni tí lè ṣàdúrà láyé òun lẹ́nìkan tí Allah subhanahu wa ta'ala tó ṣe òfin ìjọsìn kásìrìtì káàbù fún òun ló ṣàlàyé rẹ̀ fún wa àwọn aráalé rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo musulmi tí ń tẹ̀lé lánàá àwọn wọ̀nyí pẹ̀lú pẹlụ pẹ̀lú gbàgbọ́ rẹ̀ pẹ̀lú ìmọ̀ tó ní àlùbáríkà àti lílo ìmọ̀ náà kọ́lọ̀kọ́ bá yọnú sí wọn títí dojọ́gbé ìdàlùkìyàmà àwọn mùsùlùmí òdodo bóṣù rọmùdọ́nù bá ti ń súnmọ́ ogójì ọjọ́ bá ti ń nì

gbogbo ayé pẹnu pọ̀ pé lẹ́nì ìjọ ọjọ́ kejìdínlógún nínú oṣù Ramadan bàtà àbájọ ọjọ́ aláàdì fún ọjọ́ Sunday ọ̀túnla ló mọ̀ di ogójì ọjọ́ èyí tí àwànú Ramadan rẹ̀ sátìmọ̀ yìí bá ti ń súnmọ́ báyìí ọkà mùsùlùmí òdodo yóò mọ̀ nàjú tó ìgbìyànjú láti wá àsìkò kan àsìkò kan tó ní oore jùlọ nínú oṣù Ramadan wọ́n mọ̀ jẹran wọ́n mọ gbẹ̀ngbẹ́ kẹ́mi àwọn ètì débẹ̀ àsìkò yìí ló ní oore jùlọ àsìkò yìí ló ní àlùbáríkà jùlọ bó sùn bá dọ́gbẹ̀ ajẹ́mọ́kàndínlọ́gbẹ̀ bí ó jẹ́ kí ló fà tìtorí àwọn iṣẹ́ kan èyí tí ò sí mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá ti àárín ló fi jọ́ èèyàn fún mùsùlùmí gbogbo téèyàn bá ṣe nínú ẹ̀sìn wa kó béèrè ìdájọ́ ẹ̀sìn ọlọ́run bá lórí kó mọ́ fi pé bó ti yé mi sí ni mò ń ṣe bá ti ráwọn èèyàn wa mùsùlùmí tó kù láwùjọ bí wọ́n ṣe ń ṣe lèmi náà ń ṣe torí tó bá ṣe pé yìí lè bá máa tẹ̀lé lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sí náà lórí ilẹ̀ o ìfẹ́nu ni kó wá ń ṣe o àìmọ̀kánná fi ń ṣẹ̀sìn o agbọ́dọ̀ padà sínú òfin ọlọ́run kápadà sínú òfin àná muhammad sallallahu alayhi wa sallam méjèèjì yìí ló lè tọ́ wa sọ́nà ìdájọ́ ọlọ́run lórí nǹkan tábà ṣe inú ẹ̀sìn tó bá débẹ̀ kí ni tí ń jẹ́ ìtìkáàf ìtìkáàf èdè lárúbáwá ni òun ni kéèyàn tapú sílé ọlọ́run láti mọ tẹ̀láṣẹ ọlọ́run bá subhanahu wa ta'ala àti ìtakú fún ìmọ̀sìn ọlọ́run àwọn mímọ̀ àwọn àfá wọn ní tí ń jẹ́ ìtìkáf kọ́tùwùlẹ̀ àlẹ́ìk ànkúlù kọ̀láìk lè ti sọ́ọ̀lì bí khidmat al-khaliq ẹ̀rí wọ́n ní nínú àgbọ́yé mi ní tí ń jẹ́ ìtìkáf òun ni kó gíra rẹ̀ yẹ́nyẹ́ kúrò níbi ìbá sí àwọn ẹ̀dá kó gbí gbogbo àti papọ̀ tí ń bẹ láàrin wàtọ́ yìnyín kó gé kúrò kí wọ́n takété kí wọn náà jìnà sí wọn láti ilé sẹ́rú sí ọlọ́wọ́ ọba dẹ́dà ẹ́ àsìkò yìí gbogbo ẹni tó bá wo jẹ́nu ẹ̀dá èèyàn àti ìlàpọ̀ tó wò lè mọ́ ẹbẹ̀ láàrin yín àsìpapọ̀ owó ní àsìpapọ̀ òṣèlú ní àsìpapọ̀ kan míì ní ó jà yẹnyẹn káwọn ọmọ bá yìí lọ wọ́n wà takú ti ọlọ́ọ̀bá lọ́rùn láwọn ọjọ́ mẹ́wàá yìí àbí lọ́jọ́ mẹ́sàn-án láti lè ráyè àti sí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala fi ilé ìrìnlẹ̀ nínú suratul baqara wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ọlọ́run náà yìí mùsùlùmí tọ́lọ̀bá ní ẹrójú tẹ́ẹ̀ráyè tẹ́ẹ̀rá ń fàdá àti ṣe ìtìkáf bá bá ń ṣe ìtìkáf obìnrin wa kó wá ní ìtọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tí mo ti ń bẹ nínú ìtìkáf yìí ohun mi kí n délé kí n lọ rí àjíyá tó bá ilé délé tẹ láti papọ̀ èjìkáàbù rẹ̀ ti bàjẹ́ yẹnyẹn wala tubashiruhunna wa antum aakifuna fil masajid lásìkò tẹ́ ń takútọ lọ́rùn nínú mọ́ṣáláṣí yẹn ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin yín eléyìí náà jẹ́rìí wípé tí ń jẹ́ ìtìkáàbù ẹ̀rí ń bẹ fún lọ́rọ̀ Allah subhanahu nínú súnà náà ìyá mùmìnì ìyàwó Aisha radiyallahu anha wọ́n ní kana rasulullah sallallahu alayhi wa sallam ya'takifu al-ashr al-awakhir min ramadan hatta tawaffahu Allah wọ́n ló ń ṣe ọlọ́run bá tí kí àtọ́lá ọlọ́run bẹ fún kò yé má máa ṣe ìtìká ní mẹ́wàá àgbẹ̀yìn Ramadan títí tí ọlọ́run bá fi jẹ nípè àbí tí ọlọ́run bá fi pè ló sì jẹ ọlọ́run bá nípè torí wípé òfin kágbàwẹ̀ Ramadan ìgbà tí ó ń ṣe ọlọ́run dégboro mọ̀dínà ló dọlú kejì lọ́nà bá ṣòfin rẹ̀ ọdún àkọ́kọ́ tó kọ́ dé mọ̀dínà ọlọ́run ṣòfin rẹ̀ ọdún kejì tó débẹ̀ lọ́nà bá ṣòfin rẹ̀ ó ṣe ọlọ́run sì filẹ̀ ayé lẹ̀ nígbà tí jíra di mẹ́wàá síjá sí jẹ́ ànábì rí àǹfààní abẹ́sọ̀lá àtọ̀sẹ̀lá láti gbà wẹ ọdún mẹ́sàn-án tó kù láyé gbogbo ọdún mẹ́sàn-án yìí ànábì ò tí ó lè ní nǹkan kan bẹ́ẹ̀dá kan ṣe yóò takùtọ̀ lọ́wọ́ bá ní òun nìkan nínú àwọn àfáà wa alimami zuhuri yóò adé rahmatullah àwọn àgbà ọ̀jẹ̀ nínú mọ̀ ó nìyẹn láwọn àtiwájú wa dáadáa wọ́n ní èèmọ̀ ní ó ju àwọn lójú àjẹ́bálé in tó ó dàbí ìgbà pé kò sí nínú ẹ̀sìn wa وقد كان رسول الله صلى الله عليه وسلم يفعل الشيء ويتركه ó ṣe ọlọ́run a máa ṣe nǹkan nígbà mi tó tún fi ilẹ̀ nígbà mi àwẹ̀ èlé tàà ń gbà nínú Islam Monday ni Thursday ni ọjọ́ mẹ́ta àárín oṣù ojú ọ̀run ni anájà máa gbà wọn àwọ̀ yìí gbà míì tí ó mọ gbàgbàgbà tẹ̀lé ra wọn ìgbà míì ó tún lè gbé jùlẹ̀ kó mọ́ gbà mọ́ débi táwọn sọ̀hábà sọ pé ń gbà míì anábì ò ní gbàwẹ̀ mọ́ láwọn àwẹ̀ ilé wọ̀nyí láti mọ rò wípé àbánabi ò gbàwẹ̀ mọ́ ni ìgbà náà anábì ó sì mọ gbàgbàgbà gbígbà wípé tánàbì ti fi wọ̀gbóró Mẹdínà báyìí kò já lọ́wọ́ ànábì tánàbì fi láyé lẹ̀ òun ló fata fi inú àwọn kanú àwọn àfáà tó jẹ́ malikiya wọ́n ní al-i'tikafu sunnatun mu'akkada wọ́n ní i'tikafu tarí yẹn súnà ànábì tó kan pani tí ó yẹ kí mùsùlùmí tọ́lọ̀ fún ní àlàáfíà tó fún lókun ara tí ó sì síbi wọ́n kankan kó kàn wọ́n pèmí ní máa ṣe kí ló dé kò kàn wù mí ṣe ni kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé tó ń ṣe ọlọ́run bá ń ṣe ni tí ò jẹ́ mọ́ máa ṣe

ó sì bẹ̀rẹ̀ mọ́ sí tìláwà ó bẹ̀rẹ̀ mọ́ sàdúà ó ní mo fẹ́ wà ní mọ́ṣáláṣí ọlọ́run látago mẹ́wàá àárọ̀ sí ti dago kan tí wọ́n èkínú vóòr wákàtí mélòó ni ẹ̀jẹ̀ mọ́ mùsùlùmí wákàtí mẹ́ta èjì káàfù ni abẹ́ṣirẹ́ islam ìwọ́n ló mọ tó ń wá ìwọ́n ló mọ tí ń dùn wọn tó gbà wípé Allah subhanahu wa náà ń sọ tó o bá ṣe rẹ̀ níṣe nọ́zọ́rọ́ ní mo fi ṣèlérí síwájú ọlọ́run ọlọ́run àti mi àwọn ọmọ gidi àti ìrí ìyàwó mi ò tẹ̀ ní báwa takú sílé ìwọ ọlọ́run fún ìdí ọjọ́ kan látẹ̀yìn àsùnbà sẹ́yìn kí o mọ́ kí fi bẹ̀wọ̀ ọlọ́run kò sì ọlọ́run gbọ́ pé rẹ ó gbàdúrà rẹ gbogbo ìgbà tí ìyàwó bá ti o ó ní àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní pẹ̀lú rẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ òun ni wípé a gbọ́dọ̀ ní àníyàn ẹ̀rìtìkà na eléyìí ni àbí èyí ní ọjọ́ kejìdínlógún ọ̀la ọjọ́ kọkàndínlógún ọ̀túnla ọjọ́ ahad ológúnjọ́ láti bí ọwọ́ àárọ̀ báyìí tí mo ní àníyàn rẹ̀ tó bá rò kó fẹ́ ṣe láníyàn rẹ̀ bá ti ní àníyàn pa fẹ́ gbàwẹ̀ nígbàtí tún kú bí ọjọ́ ní àníyàn tó pẹ̀lú ogo ọlọ́run èmi náà fẹ́ bá wọn ṣe é jìká ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà wo la ń wọlé sí àwọn ọ̀nà ìtìká nígbà tí pé ogún ọjọ́ kó wọ ogún ọjọ́ tó wọ̀ láti wà ní mọ́ṣáláṣí láti ṣe jìká kó yẹn tó wọ̀ ló lóore jù kéde lẹ́yìn ìgbà tó bá

jíjẹ mú rẹ ibẹ̀ ló tọ́jú rẹ sí ẹ̀wù tó gbé wá ibẹ̀ ló tọ́jú rẹ sí mọ́sítúrò rẹ tó fi sùn tó rò fẹ́kẹ́ fún jẹ́ ọ́ o tún gbé bẹ́ẹ̀dì lọ <laughs> gbogbo ẹ̀ lọ́rọ̀ rí dání alhamdulillah àyẹn ló tọ́jú ìtìẹ́ sí gbogbo ẹni tó náà bá dé tó fẹ́ ṣe ìdíkà yóò sì mọ̀ pé ààyè yìí ẹnìkan ti ní ó jẹ́ torchlight ló tó fẹ́ lò ní gbogbo ó tọ́jú rẹ̀ síbẹ̀ àmọ́ tá àpalẹ̀ ẹ̀rù rẹ mọ́ dáadáa á <laughs> ara ẹ̀kọ́ nìyẹn ẹ̀kọ́ kejì ìgbà wo la jáde kó ní ìtìkáf a máa ń jáde kó ní ìtìkáf nígbà tí rọmọdọ́nù bá parí tí wọ́n kéde pé wọ́n rí oṣù bí wọ́n ti kéde pé wọ́n rí oṣù ní ọjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tàbí bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ tòlásá lọ́jọ́ tuesday tó bá ti kéde pé wọ́n róṣù náà lálẹ́ ẹjọ́ tí àwẹ̀ di 29 tàwà lóru 30 àbí láwẹ́ ọjọ́ tí jù ó sì ní ọlá jùlọ kó mọ́ wálé direct gba ìjì káàpù rẹ lọ sí ìd lọ́ọ́ kírun fọ́lọ́hùn kó wá gba ìjì wálé eléyìí ló dọ́gba jù tó sì ní àlàáfíà jù èjì káàpù tá a mùsùlùmí gbogbo mọ́ṣáláṣí láti lè ṣe o mọ́ṣáláṣí rọ́tìbù láti lè ṣe mọ́ṣáláṣí inú àdúgbò a lè ṣe ìtìkáàfù ń bẹ̀ ní ìtìkáàfù sínú Ramadan ìtìkáàfù sínú Ramadan èyí táwọn òun wájú yìí kọ́lọ́run kókó sọ́wọ́ táyọ gbà náà inú mọ́ṣáláṣí tàbá ti ń kírun jùmọ̀ á láti ń ṣe é amẹ́ríkì káàpù ọjọ́ lásán tí ò jẹ́ sínú rọmọdọ́ọ̀nù kò sí mọ́ṣáláṣí tàbí iléṣẹ́ ilé nìkan láti lè ṣe ìjìká ó lè ṣe ìjìká fún lé rí ìjìká fún ewu nìyẹn

níwọ̀tán ní kó o takú sílẹ̀ ọlọ́kọ̀ mọ́ jáde èyí tó fà ní ẹ̀ta ìrìnlẹ̀ tí ètì ká inú àwọn mi tó tayọ mọ́ṣáláṣí jùmọ̀ kí láwọn ní kan lọ náà ni wọ́n ni wọ́n lọ mò ń lọ bí ni wọ́n kí èmi náà ń kí wọ́n kí náà ń kí Ọlọ́run ó yẹ kí n gbogbo ìjọsìn wa kẹsí pé wọ́n ń ṣe lè nínú ṣe rárá ó ń wájì ma ń pa rẹ ní ìtìkáàbẹ̀ kan ṣe pé bí wọ́n ṣe wá sọ ìjú mímú lẹ́mì èmi náà sì ń múra náà nìyẹn ó béèrè kí ni ìdájọ́ ẹ̀sìn tó rọ̀ ma kí là ń ṣe nínú rẹ̀ àkọ́kọ́ nípa ń ṣe nínú rẹ̀ à ń sọ Qur'an tìláwà ni tìláwà tumumi mú tumumi lẹ́yìn náà a máa na wáfìl mìíràn rẹ̀ máa na náṣúlá rẹ̀ ọlọ́run fi rọ̀ ọlọ́run jùra wa lọ ẹlòmíì ká máa sọ kùránù rọ̀ tó ká na wáfìl kò só yóò ká na wáfìl tẹ́lòmí ò lè ṣe ara ò sì ní ró ka kùránù fún bí ogún ìṣẹ́jú kò mọ́lá bẹ́ẹ̀ náà ni àdúà kò sí ń tó burú pẹ̀lú rẹ̀ kù kó lé kalẹ̀ sínú ìwé ìwọ ọlọ́run nínú ọdún yìí ìbáwù mi bí ó sì jẹ́nu ọdún lọ hajj ìwọ ọlọ́run dọ́rọ̀ mi kù síre ìwọ ọlọ́run ọmọ mi ń lé ọkọ ìwọ ọlọ́run ọmọ mi àtìyàwó rẹ̀ wọn ò mọ́jà ìwọ ọmọ mi ìwọ mi náà fẹ́ mo fẹ́ kéwù ìwọ mi náà fẹ́ lé e kalẹ̀ ó dàbí ọ̀rọ̀ àwàdà ọmọ ìwọ lọ bá a so mọ́jẹ̀ ikú láyéláì lọ́mọ bá ti mọ́ rí inú àkọọ́lẹ̀ àwọn ẹni ọlọ́run yẹn gbogbo dáadọ́ ní mo sọ pé ẹjọ́ àwọn ìyá wa yẹn ti fọ̀jù ẹjọ́ wọn ò kọ o èyí tó jọ̀rọ̀ ìlú ìsìlámù ní pé ẹjọ́ yẹn rò sọ́nà mọ́ rò sí èèyàn bíi titi ẹ táwọn ìyá wa mi ń rọ̀ wọn lọ́rùn tán bá jí lágo bíi mẹ́ta òru àfà lẹ́yìn náà fìlà méjì sí mẹ́rin báyìí lẹ́yìn ọkọ̀ kan ni tí wọ́n ti ti báyìí ló mọ̀ rawọ́ ó ti sọ wọ́n báyìí ọlọ́run sàánú mi mi ti bẹ lẹ́kọ̀ọ́

kò dórí ìrún lọ àfi tó bá sì rí lágbáwá tó náà tó ẹjẹ́ sóèdè nìkan ló kù kò bẹ́ẹ̀ lọ nínú àdúrà lẹ́yìn irun èdè Yorùbá ni èdè ti ìlú abínibí tó sí wá ní máa sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n sáà pariwo sókè àwọn tó ní ń ké sọ́nà ọba wọn tí wọ́n pariwo tó jájúmọ́ lọ́hùn ń sì ní wòwò ìmúra tó tó bá fẹ́ kí náà ni a máa ń ṣe ní kíkà ìmọ̀ sẹ̀rẹ́ sí ọlọ́ọ̀bá la

àǹfààní rẹ̀ o nínú ìtìkáf assalamu alaikum bóò ni mo wà ní ìtìkáf a tún mọ́ sọ̀rọ̀ ó rà yìí ṣe kìyàm lẹ́yìn rẹ̀ dáadáa pàápàá jùlọ ní mọ́ṣáláṣí jùmọ̀á tọ́lọ̀ bá ti ní kárí àwọn fáwọn Kùránì àwọn tí wọ́n á Kùránì sórí tí wọ́n gbé wa rẹ̀ tí ó wọnú Kùránì fún wa ó wà ìgbà tí ọjọ́ mẹ́wàá yóò fi parí ìwọ̀gbọ́n mọ̀ ń pé spiritually ó yàtọ̀ nínú sẹ̀mí ayé gbogbo ilé la máa ń ṣe bákan náà alistighfar a máa tọrọ àforíjì púpọ̀ àforíjì ń wa ẹjọ́ pọ̀ tàbá sí ẹ̀kìkáf torí pẹ́sẹ̀ wa pọ̀ pípọ́ ẹ̀ṣẹ̀ wa lórílẹ̀-èdè yìí láti lẹ́tọ̀ọ́ sí ìyàwájú ọlọ́run àbíkèsí ìyá ni bí gbogbo ogun ò bá ṣẹlẹ̀ sí wa lórílẹ̀-èdè tayọ wípé ọkàn ò balẹ̀ lórí àwọn boko haram ìjà ńlá ni níwájú ọlọ́run fún wa tálẹ̀mí rẹ̀ balẹ̀ ẹ sọ fún mi láwọn ọgbà kan bàbá sọ lórí àsọ pé ẹ̀ wà láwọn haúsá pọ̀ ilẹ̀ haúsá náà ni alákàtúntì ni wọ́n nílẹ̀ haúsá ẹ̀ àwọn náà ni ó yẹ kó jáde lára wọn subhanallah gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wọ́n ti àwọn alájàngbìlà ẹni bí ẹni èṣù ó dá tẹ́ bá pa ogun èèyàn gan tán tálẹ́fẹ́ ẹ̀dùn síríà ògẹ́lé lórí ẹgbẹ́ bá yẹn àwọn fẹ́ lo síríà àwọn fẹ́ lo síríà ó ń ṣe ọlọ́ alẹ́ sọ láti wọ̀sálàm tó mùsùlámù wa tí ìmọ̀ payẹ̀ káàkiri ló fi wọ́n ti dúnà káṣẹ́ tí ó àwọn tá à ń dá sáà wípé ilẹ̀ haúsá náà ni àwọn wàhálà wọn pọ̀ ń bẹ̀ wọn ò wọ́n ti dúnà kwara si sí

tèyí rẹ pé kò ní rántí ìyàwó àtọmọ tó kwájú wáàzì ọkàn balẹ̀ ní onígbé àfà aníbèrè ẹ̀sìn ẹ̀dàgbẹ̀dà ọlọ́run àfà kólàyèsílẹ̀ ọkàn balẹ̀ ní ẹja bẹ̀lọ́run o tí ò bá sì kẹ̀kẹ́ ní ìtanilérò ń gbà náà ìṣìká àwùta fẹ́ lọ wọ̀ ẹ́ta wípé wọ ọlọ́run bá pàwọn ará bí bá pàwọn ọrùn wọ ọlọ́run tó bá fẹ́ mọ̀nà ní lóòótọ́ jẹ́ wọn mọ̀nà tí ò bá sì lọ́nà mọ̀ bá jà wọn lógún ó tó bẹ̀ ọ̀jù bẹ́ẹ̀ lọ ó ṣe lọ́ alẹ́ sọ láti nígbà tí ń sọ àsọtẹ́lẹ̀ ń pa wọn ó ní kán báyìí lè bá òun lóde ayé kò ń tó kú pa wọn nípa tọ́lọ̀ bá pa ìrànlá pa wọn pa ìrànlá jí pa wọn wọn sọ nípa àwọn Boko Haram Al-Qaeda gbogbo wọn bẹ́ẹ̀ nǹkan tó burú ni tó dípò ń bẹ́ẹ̀ sí jẹ́ wọn báyé jẹ́ ni gbogbo àwọn kan wọ̀nyí á sì kúrò àdúrà wa bákan náà tààtún ṣe nínú yìí a sẹ̀rántí ọlọ́run títóbi ọlọ́run ìwòye rẹ̀ sì

wọ́n atọ tẹ̀wé káàkiri àfẹ́sẹ̀ láti kọ́rí o afẹ́sẹ̀ o ìgbà tí wọn bá wà ní etikaf lórí àǹfààní àti sinọ́ọ̀ láti wọ́ òru látọ̀ kọ́dẹ̀ abẹ́lọ́ subhanahu wa gbogbo bá ti sin ọlọ́run ọba àti bá ti mú àṣẹ rẹ̀ kó rọ̀ wá lọ́rùn ọba wáyé ọlọ́ba tí ń gbọ́ àdúrà ó الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه هذه النهى أما بعد فيا عباد الله وما عظمة هذه الأيام عند الله قد يفوت المسلم أجرها إن لم يراعي فيها الأمور التالية ومنها مبطلات ومنها محرمات ومن المبطلات فيها عدم الإخلاص والردة وخروج دم الحيض والنفاس والخروج من المعتكف فيه لمدة طويلة فإنه منافي لحكمة الاعتكاف الذي هو الحبس في المسجد وكذلك الجماع وأما المحرمات كثرة الكلام واقتراف المعاصي والذنوب والآثام وكثرة المهاتفات بالناس والوقوع في المراء والجدال وفحش الكلام والغيبة والنميمة ويباح له التزاور ومدارسة العلوم النافعة في أقل الأوقات هذا كله نسأل سبحانه وتعالى قبول طاعاتنا وقرباتنا في هذا الشهر وبعده أنا كيف ولو وباتنتو إدا ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó mọ́ bá ẹni tí ọlọ́run sà ní ẹ̀sà láàrin gbogbo wa gbogbo àwọn tí wọ́n gbárùkù tí àwọn ará alé rẹ̀ àwọn sàhábà rẹ̀ tí wọ́n jẹ́ ìdá tí wọ́n ní òye tí wọ́n ní làákàyè kọ́lọ̀kọ́ bá yọ́nú sí wọn àwọn ẹrúsìn ọlọ́run tó ti bí ọjọ́ yìí tóbi tó níwájú ọlọ́run ní àwọn ọjọ́ mẹ́wàá ìwà àgbẹ̀yìn rọ̀mọ̀dọ́nù yìí ó lè ṣeéṣe kéèyàn ṣe ìtìkáàfù náà kó mọ̀ ní ládàá rẹ̀ wájú ọlọ́run yóò kàn ṣe àṣedànù yóò ṣe àṣeṣòfò tí ò bá wo àwọn ẹ̀kọ́ tí ń bọ̀ wáyìí àkọ́kọ́ àwọn ẹ̀kọ́ yìí tí wọ́n lè bá ìtìkáàfù jẹ́ ọkùn sí méjì àwọn kan wọ́n bàjẹ́ yẹ́nyẹ́ àwọn kan ń bẹ ó ṣeéṣe kí wọ́n dín ládàá rẹ̀ kù òun náà fi gbé sípò èèwọ̀ náà kan tí ń ba ètìkáàfù jẹ́ òun ni kéèyàn ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ eléyìí lọ́nà tó ṣẹlẹ̀ sí wa o ogun àìló wá ètìkáàfù ó sì dé ní ètìkáàfù ló bá ní òun mú fóònù òun gbọ́ ni ó ti bàjẹ́ kódà bí òun fẹnu wí tó bá ti di pé ní ètìkáàfù yẹn gbọ́kùgbọ́ tó gbọ́

irú àwọn nǹkan tí ò da ìyẹn lómi wá gbọ́ ó ti bẹ́ẹ̀ lójì káàkiri tó bá ní ẹ̀wò ẹ̀ máa méjèèjì papọ̀ ni torí tó abádálì kìámà bọ́lá ò bá gba ìsìláàmù yóò gba tọ̀hún yóò sì gba tọ̀hún ló gba ìsìláàmù èjì káàkiri ṣe kí ni ó ti bàjẹ́ ìkéjì nínú àwọn kan tí ń bá èjì káàkiri jẹ́ àríyá kárí mi ni tó bá ti pín yẹn bá ni lára tó ń bá ìtìkáàfù jẹ́ ó ní obìnrin tó lọ ìtìkáàfù lásìkò ìtìkáàfù yìí ó ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù jáde lára rẹ̀ mọ́ fagidi ṣe padà sílé èyí tó ṣe mọ́ lọ́jọ́ tó ti ṣe síwájú yẹn kẹ́jẹ̀ yìí tó jáde ó gbàládà rẹ̀ wájú ọlọ́run Islam ò tí mọ́sálásí bá wà tó ní provision fáwọn obìnrin ṣe rẹ́sìlámù àwọn ìyàwó àná Muhammad alayhisalatu wasalam wọ́n so lásìkò ìjìkáàfù yìí lọ́lọ́n gbàdúrà rẹ̀ sí ló bímọ bó ti ti parí náà nùnú akó oríire sokora máa ń lọlé ọjọ́ mẹ́ta o ọjọ́ mẹ́rin ló ní o yóò gbalada rẹ̀ tó ibi wọ́n pé ìwọ̀n náà bá wọ́n sí èjìkáàbù níbẹ̀ ni ó kàn kí n throw out tara o èjìkáàbù ti bàjẹ́ o tó bá fẹ́ jáde níwọ̀n bá yẹ́lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí wọn tàn kan wọ́n ra nǹkan níwájú mọ́ṣáláṣí wọn fẹ́ sáré ra nǹkan kan tó bùkátà ó wọlé padà àmọ́ ń gbà náà inú èjìkáàbù mo mi

ẹ ọkọ ìyàwó rẹ̀ ń fà àwọn ìyàwó tuntun àwọn ọkọ òtútù nìyẹn o àwọn alárédè ẹ̀yìn òfẹ́sáré délé náà ma lọ lé kẹrù rẹ̀ lọ́wọ́ ìsìláàmù òtakò èyí tó sí ọlọ́run gbà àmẹ́wàá tún mara yín tán lé lálẹ́ àwẹ̀ lábá tún rọ ní sáàrì mọ́sálásí kí ló dé ó ní àbójú bí àbùkátà ní wá kọ̀ntínú wọ́n ò àwọn nǹkan wọ̀nyí ló ń ba ètì káàkù jẹ́ àwọn kan wọ́n ń bẹnu islam tó ṣe wípé èèwọ̀ ni ó lè dín ládá ètì káàkù kù ọ̀tọ́ lè mọ́ bà jẹ́ oní ká máa sọ̀rọ̀ asùsùsá ti ẹ̀wà yìí àfikẹ́yàn wo mọ́ṣáláṣí ò bá ti ṣe ètì káàkù ni ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kò sí ẹ̀kọ́ fáwọn mùsùlùmí ìwọ́n tó lọ wá ṣe ètì káàkù ó yìí àfà ó wá sọ́sọ́sọ́sọ́sọ́ wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta tó bá níbi tá ti rí àwọn tí ẹ ti mú múlá yàwó tó ń sọ pé ah, ẹ̀dàkùn ẹ̀sìn jálọ sí ẹlẹ́fìlà àfà wà súnà ni èyí tẹ́yìn wá sẹ́yìn wájíbù ogun nẹ́bílà tó ní àwa tó wá ṣe ìsúnà náà ni àwa náà ń bọ́ yé náà ó lè mọ́kọ́ wá ń kéwù ẹwà ká máa dẹ́ṣẹ̀ lóríṣiríṣi gbàwọn ìwà tí ò dáa nínú ìtìkáàbù ká máa jí fóònù ara wa nínú ìtìkáàbù kọkùnrin àtobìnrin náà kí ó tó ń bára wọn lọ́rọ̀ Islam ò faramọ́ o bolo ti pàdé sísá yẹn anígbàtà lọ ìtìkáàbù ha ha ìtìkáàbù wá di meeting point rárá o àsìkò ìtìkáàbù yìí náà nìyí náà ni wọ́n tó pàdé yẹn kẹ́ tó bá tún jọ sọ̀rọ̀ bísínẹ́sì nínú ìtìkáàbù ẹ fúnra yín lásìkò dẹ̀yìn ìtìkáàbù ẹ lọ takùtọ̀ lọ́hùn bákan náà ìmọ̀ rìsífù kọ́ọ̀lù máa pè èèyàn ẹlòmíì bó bá tẹ̀ wáyé kíkà fẹ́ ní mo lórí tó torí rẹ̀ wá torí tó mo wá dì sọ́ọ̀bù ẹ̀yìn tẹ̀ ń ṣe ni bó ṣe ń gba kọ́ọ̀lù ilé inú mọ̀ pèlè inú gba kọ́ọ̀lù inú mọ̀ pèlè títí tó fi bẹ́yìn tẹ̀ ń ka kùránì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbẹ́sìnà ábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ ní gbàgbé bàdà yín má sórí kò di ẹ̀sẹ̀ lé ààrẹ lọ́rùn kò kú rí bẹ́ẹ̀ ní kú mọ́ wà sí ti kà jẹ́ kó yí àwọn tẹ́jọ lóhùn papọ̀ àwọn tẹ́jọ láti papọ̀ papọ̀ wípé ìdíkàfù ló ń lọ yí ò ní ráǹfà láti mọ̀ ìdílù kọ́ọ̀lù báyìí ti ń ṣe tẹ́lẹ̀ àbí tó bá ti fún lásìkò kan tó ń fún gbogbo wọn wípé àsìkò báyìí pèmí lásìkò báyìí lẹ́yìn àsìkò báyìí yẹn mi ní lè gba kọ́ọ̀lù ó fẹ́ lóore ṣùgbọ́n àti obìnrin ti kábẹ̀gì láti mọ wá sáwọn aṣòwò àbẹ́lómi òmìnú sí pàdánù àti láwọn kan bẹ́ẹ̀ gbogbo daily newspaper báyìí wọ́n máa rà fún oníjìkáàfù ni báwọn fẹ́ kọ́rẹ̀ ìtàwọn fẹ́ mọ́ tí ń lọ wọ́n wà ní ìjìkáàfù ń gbà náà àbẹ́ orí fóònù náà ni ha ma gúgú rẹ̀ afẹ́mọ̀tí lọ àlélà sí ìtìkáàbù káwá di òpè kámọ̀mọ̀tí lọ láwùjọ ara o gbogbo àwọn kan wọ̀nyí èèwọ̀ ni bákan náà ká máa jiyàn nínú ìtìkáàbù ó dá ìjiyàn ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ayé ni agbọ́dọ̀ jìnà sí ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ òfófó wọ́n wá lẹ́lọ ẹ̀jìká ó sì wù mí kí n fojú kẹ̀yìn kí n tó lọ Islam tako kò wọ́ wá ẹ̀lú ìṣẹ́jú márùn-ún ẹ̀lú mẹ́wàá ń gbógun ìṣẹ́jú tọ̀ ẹ̀ alájì ọlọ́ọ̀ní kàtún rí ẹ máa wádìí báyìí Islam tako ìwọ́n lórí lọ tàbẹ̀wò fún yẹn níta wọ́n lè wá tàbẹ̀wò fún wọn níta ó ṣe ọlá alẹ́ sọlá àti òṣèlá ilé rẹ̀ rí mọ́ṣáláṣí rẹ̀ rí ilé rẹ̀ rí mọ́ṣáláṣí rẹ̀ ògiri ilé ẹ̀ náà ògiri mọ́ṣáláṣí ó sì wà ní èjìká ìkan àwọn ìyàwó rẹ̀ ìyàwó Sọfíyà bint Huyayy kọ́nà kó bá yọ́nú sí ó wá kí ànábì nínú mọ́ṣáláṣí ìyàwó ti ń bẹnu nìkọ́ bẹnu jẹ̀lbáàbù obìnrin tó bá ti ń bẹnu ẹ̀ha ilé dáàmà ó ṣe ọlọ́wọ́ fẹ́ sin jáde wọ́n ti déwájú bá mọ́ṣáláṣí báyìí àwọn sọ àbí méjì kan tó jọ ọmọ Mẹdínà wọ́n ti ní ìsáré ìfura ah, àmẹ́ni tó

oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi olùmọ̀ si mo wá sínú ìtìká ìwọ́n tó rọra rí àwọn kan péjọ bìrìbì lórí tẹ́nìkan sì ń sàlàyé ọ̀rẹ́ sí fún wọn ilé ah, ilé sàǹfààní o wọn ló jókòó ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o lè há nínú o le gbogbo rẹ̀ jùlọ gbọdọ̀ gbogbo pé ẹ sọ̀rọ̀ ọlọ́ ẹ ọba

يكلوا الله محمد صلى الله عليه وسلم قوم إلى صلاتكم عباد الله